alaikum wa rahmatulahi wa barakatu eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà anabi sunnatu rasul tí yóò máa wáyé láti ẹnu stars suleiman idris ajimeti ẹ máa bá wa kálọ. alhamdulilahi alladhi faddala shahra ramadana ala ghayrihi min ash-shuhur wa khassahu bi laylatil qadri allati hiya khayrun min alfi shahr والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọlọ́run ọba a sì bẹ ọlọ́run kó ṣe àlékún ìkẹ́ àti gẹ̀fà nẹ́bíwà Muhammad sallallahu ta'ala alaihi wasallam ọlọ́run ọba wa tí ó fi oṣù Ramadan ṣe ọ̀gá àwọn oṣù ní ti àpọ́nlé àti yìí nínú oṣù Ramadan náà ó ṣàìsá òru kan tí a mọ̀ sí Laylatul Qadr nínú àwọn òru òru ẹyọ kan ṣoṣo yìí tó sì lóore ju ẹgbẹ̀rún oṣù lọ kọlọ̀n bàbá sàlékún kí àgbẹ̀fà nàbí sallallahu ta'ala alaihi wasallam kó bá ṣe fún àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn ashabu rẹ̀ pátápátá ẹ̀yin ọmọ ìyá mi nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní àlàyé níwọ̀nba ṣókí la fẹ́ mú wá nípa òru Lailatul Qadr nígbà tó jẹ́ wípé eléhùn náà ni mo rò pé a ti gbáradì fún báyìí Laylatul Qadr tí a bá wo sóràtù Dukhan sóra 44 láti àyà kẹta أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر في ليلة مباركة إنا أنزلناه في kunna munzirin fiha yufraku kullu amrin hakim pé dájúdájú dájúdájú a sọ kalẹ̀ nínú òru oníbùkún kan a sọ alukuran kalẹ̀ nínú òru oníbùkún kan dájúdájú àwa ni olùṣe ìkìlọ̀ òru tó kún fún bárọ́kà lẹ́yìnlá tí mo bárọ́kà náà dájúdájú àwa ni olùṣe ìkìlọ̀ náà nínú òru rẹ̀ ní àti àlàyé tá a wá wí ní à ń ṣe àlàyé àwọn tí ó kún àlàyé tí ó kún fún ọgbọ́n. àwọn ìpín kan wà tá a tún ṣe nínú àtún yànnà náà nínú àlàyé tó ń bọ̀ lẹ́yìn yóò fọ́rọ́ kòkó lo amorin hakim àwọn ètò àtàwọn ètò náà ni àtúnṣe àtúnyẹ̀wò àtúntò èyí tó jẹ́ pé kò sí ibì kan tó ti lè wá àfọwọ́ ọlọ́run ọlọ́run nínú òru náà la máa ń ṣe lẹ́yìn láti mú bárọ́kà òru kan tó jẹ́ òru alálùbáríkà òun la kà nínú àyàtà àkàyé ṣùgbọ́n àyàtà tó wá yẹ̀nà náà òun náà ni suratul kọ́dírì gan tó jẹ́ pé lẹ́yìn láti kọ́dírì ta wí a ní sóra kan nínú alukùránì kẹrìm tó jẹ́ pé òun gan la fi sọrí alukọ́dírì suratul kọ́dírì níbẹ̀ gan pàtó láti wá mọ̀ wípé àṣẹ lẹ́yìn láti mú bárọ́kà òru abíyà alápọ̀nlé hùn àṣí òru láti kọ́dì náà ni láti bẹ̀rẹ̀ súrọ̀ inna anzalnahu fi laylatil qadr dájúdájú dájúdájú àwa la sọ kalẹ̀ ní òru abíyì a sọ alkùránù kalẹ̀ ní òru abíyì náà wà máa àdìrọ̀ kama laylatul qadr kí ni ohun tí ó lè mú ọmọ ohun tí òru abíyì náà jẹ́ ọlọ́run ọba ó tún wá sọ wípé wà máa dọ̀rọ̀ kà mọ́lẹ́ láti kọjú sẹ́wọ̀n pé tí Yorùbá bá ń sọ̀rọ̀ tó fẹ́ kí ó tún fẹ́ jẹ́ ó fẹ́ halẹ̀ mọ́ nǹkan tó fẹ́ sọ kó lè rinlẹ̀ lọ́kàn wa wà ní ayàgàyàgà bẹ̀bá rí bẹ̀bá rí ṣẹlẹ̀ náà wọ́n wà fi kankan kún tẹ́fì mọ̀ ẹ́tùn wá farabalẹ̀ pé ẹ máa sọ wà ń gbọ́ àpèjúwe ni wà máa àdìrọ́ kà mọ́lẹ́ láti kọjú bóò lẹ́tì ẹ̀wà ṣe gbàgbọ́ yí ẹlẹ́tì kọdìrì tí bí ìròyìn ẹ̀ ga Laylatul Qadri khayrun min alfi shahr náà. òru abíyì náà ó ní oore ju ẹgbẹ̀rún oṣù lọ. ẹgbẹ̀rún oṣù nígbàtẹ́ bá ń sí tẹ́yìn náà tó jẹ́ à ń bọ̀ abẹ́ malaikatu warruhu fiha bi idni rabbihim min kulli amr àwọn màláíkà àti ẹ̀mí náà ń sọ̀kalẹ̀ nínú rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda wọn. àwọn màláíkà tọ̀gá wọn wà ruh Jibril alayhi salatu wassalam wọ́n máa wá wọ́n máa sọ̀kalẹ̀ salamun hiya hatta matula al-fajr. pẹ̀lú ìyọ̀ǹda wọn fún gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Laylatul Qadri pẹ̀lú hátà mọ́tòrò àyìnlẹ̀ fàjò. àlàáfíà ni. àlàáfíà yóò máa wà níbẹ̀ títí tí ó fi di àsìkò àlìfàjò àsìkò yẹn ni lẹ́tù kọ́dìrì yóò parí. òru yìí tí à ń wá nínú tí ó jẹ́ ọjọ́ kan nínú àwọn ọjọ́ Ramadan mẹ́wàá tó gbẹ̀yìn kọ́yẹ́rùmín alfishar gẹ́gẹ́ bá a ṣe kà síwájú yaani filfọ́dlì wàṣàròfì wa kasrati thawabi wal ajr lọ́lá àti níyì àti ní ọ̀pọ̀lọpọ̀ oore àti kẹ́ àtàánú lọ́dọ̀ ọlọ́run walidhalika kana man qamaha imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi torí ẹ̀ ló fi jẹ́ pé ẹni òun tó bá dìde ṣe náfílà tó sì ṣe àwọn olóore nínú òru yìí gangan

nínú àyà mi la yastakbiruna an ibadati wọ́n ṣe gírímọ́káì wọ́n ikọ̀ fọ́lọ́run wala yastasirun gbogbo tọ́lọ́run bá pa wọ́n láṣẹ wọ́n èrí fún pinpin láti tẹ̀lé nínú ìròyìn wọn yusabbihuna al-layla wan-nahara la yafturun wọ́n máa ẹwọ gbọ́lùn tó parí ayà yẹn wọ́n ìsinmi báwo lẹ́nìkan ó sì wá máa fi bàjẹ́ ti sọ́dọ̀ màláíkà báwo lẹ́nìkan ó sì máa sọ fún wa ipò ń bá tẹ̀fsíìrù ó ń ka tẹ̀fsíìrù débi pé màláíkà wá sọ̀kalẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ilẹ̀ rú wọ́n bá dayé rú yẹ̀tẹ̀nẹ̀sàlúnà fi lẹ́ẹ̀tì pẹ̀lú orí tó pọ̀ àtàlùbárọ́kà àti kí ọlọ́run ọlọ́run tún níwà fi ìhà Jibril alayhisalam ó ń bẹ pẹ̀lú wọn adákọ rẹ̀ ládàáyàn rí torí pé ńgbà ta sọ pé wà lìmọ̀lá ta pẹ̀lú wọn torí àpọ́nlé àti iyì tó ga tọ́lọ́wọ́n bá ṣe fún salamun hiya òru náà yóò máa jẹ́ òru àlàáfíà òru kẹ́ òru àánú ayé laylatul qadr <laughs> laylatu salamin lil mu'minin min kulli makhuf òru àlàáfíà ni ìfọ̀kànbalẹ̀ ní fún gbogbo múmìnì òdodo níbi gbogbo ewu pátápátá níbi gbogbo àdánwò níbi gbogbo fìtínà likẹsirati man yóò takò fi hamina náà wọ̀yẹ́ islamu min adáàbìhà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti tokùn mọ́ iná bọ̀ lọ́rùn táàmà yọkùn náà kò lọ́rùn wọn lásìkò náà tí wọ́n sì máa bọ́ nínú ìyà ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run ọba náà hatta matula alfajir eléyìí ó máa títí tí alfajir yóò fi tó yaani anna laylatul qadr tantahi bitulu alfajir lintihai amali layli bihi àsìkò alfajir òun náà ni gbogbo sẹ́ta bá sọ pé a fi ti sí bí òru o ni gbogbo sẹ́yìn ó tàn tí a sì ti bọ́ sí ojúmọ́ ọjọ́ kejì ẹ kíyèsí àwọn ọlá ta mẹ́nubà alákọ̀ọ́kọ́ annalọ́ha anzala fi lẹ́bi bí hidayatul bashar wa sa'adatuhum fi duniya wal akhirah alkùrán kerim ó sọ̀kalẹ̀ lódidi ní odidi bó ti ṣe wà yí tá ń rí lónìí ní pípé ní òrùlẹ́ láti kọdìr ìlà bayti al-izzati fi sàmà ìdúnìyà ó sọ̀kalẹ̀ lódìdí láti lawhil mahfuz sí sánmà ayé láti bẹ̀ sí ilé kan tá ń pè ní baytul izza ilé yìí láti bẹ̀ ló ti ń sọ̀kalẹ̀ wá bá nábì gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ayé ṣe ń ṣẹlẹ̀ ní ááyà ní súrà ní ááyà ní súrà títí tó fi sọ̀kalẹ̀ fún ọdún mẹ́ta ó lé lógún 23 years sanabi tó fi gba alukuran kẹrì àkọ́kọ́ nìyẹn tí alukuran sọ̀kalẹ̀ lódidi ẹlẹ́ẹ̀kejì alfadilatu thaniya ma yadullu alayhi al-istifham min at-tabqin wa at-ta'zim fi qawlihi ta'ala wa ma adraka ma laylatul qadr kọ́lọ̀wọ́n bá tó sọ fún wa wípé òru laylatul qadr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó kọ́kọ́ fi gbólóhùn kan sáàrin pé wà mẹ́ àdìrọ́ kàmà Laylatul Qadr báwo lẹ́ẹ̀sì mọ pàtàkì òru yìí báwo lẹ́ẹ̀sì gbọ́ yé gan ọlọ́run àtẹ̀síwájú náà rẹ̀ alfadúlá ti sáàlìsá annaha khairu min alfi onáà níta kà wípé òru Laylatul Qadr ó ju ẹgbẹ̀rún oṣù lọ tẹ́ bá sì sí ẹgbẹ̀rún oṣù nígbà tá a ti mọ̀ pé oṣù méjìlá ó là ń kà sí ọdún kan á wàá pin a sì sírò ẹ̀ oṣù méjìlá mélòó

gbogbo ẹrú tọ́lọ́n bá tó bá fi òru náà kẹ tó fi sàánú kọ́lọ̀n kó jẹ́ káà náà jẹ́ kan nínú wọn alfadilatul khamisa ọlá ẹlẹ́karùn-ún annaha salamun òru àlàáfíà ni lè kẹsìlá wọ́n máa bọ́kùn ẹrú lọ́rùn wọ́n ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ láti ló ti ṣiṣẹ́ iná tá a ti lẹ táàgì iná mọ́ tó sì jẹ́ pé pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n tún discharge ẹ̀ wípé kò tún jọmọ iná mọ́ pẹ̀lú àánú ọlọ́run ọba náà bima yakumu bil abdu min ta'ati Allahi azza wa jal torí iṣẹ́ ìbáàdà tọ́yàn ṣe tó fi wójú orí ọlọ́run tọ́lọ́run sì tẹ́wọ́ gbà tó yọ́nú sí al-fadilatu sadisa ọlá ẹlẹ́kẹfà anàlọ́ anzala fi fadliha suratan kamila tọ̀rọ̀tàlù ila yawmil qiyamah ọlọ́run sọ dídí súra kan kalẹ̀ oníra fi pè ní suratul qadir òun náà la jáde wọ́yà fi ṣá ramadan mubarak wà tó rújà ìyẹn lálẹ́tì kọ́dì tá a nínú oṣù ramadan tójú sọ lápọ̀nlé oṣù albarka òun ni òru náà wà wà tó rújà fil ashril ní ìgbà tí ramadan bá kù mẹ́wàá ìgbẹ̀yìn náà là ń wá oṣù yìí sí لقول النبي صلى الله تعالى عليه وسلم تحروا ليلة, ليلة القدر في العشر الأواخر من رمضان أما أما رتي ليلة القدر نما واقعين ننوس رمضان فينبغي على المسلم الاجتهاد في كل ليالي على عشر لهذه الليلة gbogbo مواء tó wá kágun oṣù yìí tó kágun oṣù Ramadan yìí فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه النبي صلى الله عليه وسلم ó lẹ́n tó bá dìde ṣe náfílà lóru lẹ́tì kọdùn ó ṣe náfílà tẹ́mọ̀ wípé ó lè má jẹ́ pé gbogbo náà lè ń fi ṣe náfílà ó ṣe náfílà ó tún ṣe tẹ̀síbí ó ń pe ọlọ́run ó ń dákọ ọlọ́run ó ń jọ́sìn fọlọ́run bóyá ó tún ka alùkùránù rẹ̀

ọlọ́run ọba tó kọ kádàrá láti pìlẹ̀ torí pé kádàrá eléyìí tí ó mọ̀ wáyé ní láti kọ́dìrì yìí ní gbogbo òru láti kọ́dìrì ó yàtọ̀ sí kádàrá ti pìlẹ̀ qala ta'ala fiha yufraku kullu amrin hakim wa huwa takdiru sanawi ìkọ kádàrá àbí ìtún kádàrá yí ìtúntò ní gbogbo ọdọọdún onílé ìtúmọ̀ sí tó sì rìn ẹ̀rin ṣẹ̀ríà ànábì bẹ́ẹ̀ ó jẹ́ àdáyanrí kan yàtọ̀ sí ti ìpìlẹ̀ wa amma takdirul am kádàrà ti ìpìlẹ̀ òun ti gbáwájú lórí gbogbo ẹ̀dá pátápátá ó ti gbáwájú ala khalqi samawati wal ardi bi khamsina alifa sanatin kama sahhat bi dhalika al ahadith ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000 years òun ni kádàrà ti ìpìlẹ̀ ti gbáwájú kátẹ̀ tó dá sánmà àtilẹ̀ ṣùgbọ́n tọdọọdún òru lẹ́lẹ́tì ni o ma wáyé ó túmọ̀ sí pé ẹni tó kọ nǹkan ló lè yí kò sẹ́lòmí mọ̀nú ẹ̀dọ̀ ọlọ́run wọ́n yí kádàrá rẹ̀ ni wọ́n padà ní ẹtúnù tẹ́ bá gbọ́ lọ́mọ gbọ́ lódodo nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ ka alukurani ẹ̀ sì ń gbọ́ túmọ̀ rẹ̀ lẹ́nu àwọn olùmọ̀ ọlọ́run bá òun ló ti tìpìlẹ̀ òun náà ni ó tún kọ lè ẹ́zọ́mì ṣáráfíhá wàkọ́dìrà torí ìyà àtàwọn nǹkan tọ́lọ̀ ń dì sínú ẹ̀ lóore tó kún kẹ́kẹ́ yìí ó wà ní ìtumọ̀ tá a fi sọ ní tá a fi pè ní Laylatul Qadr Laylatul Qadr tá a sọ wípé ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ kìí sí gbà tí wọ̀tọ́lábà fi àwòtárì aṣèrè aláwáàkiri àkàdù iṣẹ́ tá a bá ṣe níbẹ̀ ló lóore ju 83 years tàbí jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn nǹkan kan tọ́mọ èèyàn lò láyé tí kò sì sí láti lè kọdórí ń bẹ̀ ìyẹn ni pé ẹni tó lo bí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin 80 àbí 80 something years láyé tóun ò sábà tí ò ṣe kò ń gẹ láti lè kọdórí ẹni tó wá ṣe kòńgẹ́ láti kọ́dérì lóru yẹn nìkan ó sàǹfààní láyé ju ẹni tó lo iye ọdún tó pọ̀ yẹn lọ tí ó sì sí láti kọ́dérì nínú ìgbésí ayé tó ń lò ìtumọ̀ ẹ̀ nìyẹn láti kọ́dérì yà máa wá wá sí ọ̀kan nínú àwọn òǹkà tí ò ṣeé pín nínú mẹ́wàá àgbẹ̀yìn 21 23 25 27 tó pé ànábì sọ bẹ́ẹ̀ pé ẹ máa wá láti kọ́dérì fìlà áṣírí àwáhìrì ẹ máa wá sí mẹ́wàá àgbẹ̀yìn sí tísín imbakin mẹ́sàn-án tó kù àbí sábọ̀ín bakin méje tó kù wa bakin àbí márùn tó kù ní Ramadan wa bakina àbí mẹ́ta tó sẹ́kù nígbà tó bá di 27 bákan náà ẹ máa wá lẹ́tì kọ́dì nínú àdísì mi fìlà áṣìrìlẹ̀ àwáàkìrì sínú mẹ́wàá Ramadan fa ingo liptum falatogolabu fi sábìn albawaki tó bá wá jẹ́ pé ẹ̀ wá rí ẹ̀ tí ẹ̀ ọjọ́ tó jẹ́ bóyẹ̀ tún sùn lọ́ngbà kan ẹ gbìyànjú kó jẹ́ pé méje tó bá ṣẹ́kù yẹn ẹ̀ ní tún ẹ̀tún ní pàdánù eléyìn o bákanáà lẹ́tí asábì wàlẹ̀ shirin àrìjáha bíkọ́ọ̀lì kẹsìrì mínà sọ̀hábà òru 27 ó tún wá rìnlẹ̀ pẹ̀lẹ́rì àti ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà tí wọ́n sọ radiyallahu ta'ala anhu ajma'in wípé òru 27 ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ láti pìlẹ̀

torí bẹ́ẹ̀ pípamọ́ tó pamọ́ yìí táà lè sọ pàtó gan pé ẹ̀rí gan báyìí ló kan pọ̀n pé ọjọ́ báyìí ni torí ká lè mọ̀ ṣègbìyànjú ìjọsìn fọlọ́run ní gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí òun ló fà torí ẹ̀ sunna lè àìtìkáàfù fìlímọ́sìdì fi háàrí aláyàlì afẹ́ ká máa wà nínú mọ́ṣáláṣí ká máa bẹ ọlọ́run ká máa ṣe náfìlà láwọn àsìkò táwí lè máa rọwá al-Bukhari wa Muslim fi sahihihima عن عائشة رضي الله تعالى عنها حديث عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر ودي سؤال ما هو المثلة سيفون أجمع وأجبين من رمضان حتى توفاه الله عز وجل تيتي طلع ما في مو أمير صدر ثم اعتكف أزواجه من بعده لين وانا أو يوا النبي رضي الله تعالى عنهم عنهن أجمعين أتعمى الصحابة وانا أنا ما سيتكاف نياسكو كوي Eh, látọ̀rọ̀ ibn abbas radiyallahu ta'ala anhuma anna rasulallah sallallahu alaihi wasallam kana atakifu al-ashr al-awakhir min ramadan hadith kan tún wá látọ̀rọ̀ ibn abbas bẹ́ẹ̀ ta nabi sallallahu ta'ala sallam a máa wà nínú itikaf ní mẹ́wàá ìgbẹ̀yìn ẹwà rí mẹ́wàá ìgbẹ̀yìn yìí lásìkò tá a wà yìí ọlọ́run bá kó ṣàlékún àánú rẹ̀ fún wa al-masajid wàkánà ti mọ̀sájúrú mọ́gìlákọ́ àwọn ọjà ó di sísí kalẹ̀ àwọn mọ́sálásí ò sí kalẹ̀ nínú mọ̀ràn òdodo tó jẹ́ tọ́lọ́n àtún máa gbàjọba nímọ̀ràn àtún máa kọ àwọn sákèèsì àwọn ìjọba àwọn tàà sí lọ́fíìsì ìjọba ẹni tí ń ṣèjọba àtẹ́ntà ń ṣèjọba lé lórí kẹ̀ẹ́ká jìnà síra pẹ̀lú ìmọ̀ràn òdodo nígbàtí ọjà di sísí kalẹ̀ tí wọ́n ní ká bo ẹnu ká bo mú ká fọwọ́ kí ló fa ká mọ̀ síbẹ̀ ní mọ́sálásí àwọn àyè tó burú jù láyé lọ́jà bí ẹ bá ṣe pé a jẹ àmù tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún wa ibẹ̀ wọ́n ti tajà olè ibẹ̀ wọ́n ti ṣe bàràǹdà ibẹ̀ ni wọ́n ti ṣàbòsí ibẹ̀ ni wọ́n ti parọ́ ibẹ̀ wọ́n ti soríṣi ìbàjẹ́ ibẹ̀ ni wọ́n sì jókòó sí látàárọ̀ dalẹ́ tí ò ní dáńgbà kankan ṣùgbọ́n láwọn masajid láwọn ààyè ibùjọ́sìn fọlọ́hun hárí ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn ò sì ní jókòó síbẹ̀ tó bá tún tásìkò wọn ò tún wá tó bá dé pé májẹ̀mú táàfin ní kárùn àǹbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala èyí tá a là kalẹ̀ tọ́jà tá a fi rúpọ̀ lọ́jà kódà ńgbà tá a tún wọjà tí wọ́n ti ọjà lẹ̀ tán rí pé àwọn èèyàn kan rí pé tó kásàjẹ ká mu kódà bá tiẹ̀ kú bẹ́ẹ̀ làwọn èèyàn tó ń láyé ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé májẹ̀mú kan ọ̀pọ̀lọpọ̀ òbojú kò bómú kò bó nǹkan ẹ̀rí kọ́lọ́jà náà làwọn èèyàn á ti máa fàyà gbáyà téèyàn nífẹ́ kàkún tààrà torí pé tóró bá ti pọ̀ lọ́jà àtọkùnrin ọlọ́kùnrin àtòmíràn obìnrin afáyàgbáyà áfìdígbàdì ààyè yẹn di sí sílẹ̀ mọ́sálásí di títì pa nígbà tí mo gbọ́ bẹ̀ ẹ̀rú bà lẹ́sẹ̀ báyìí mọ́sálásí mo sọ àwọn tó ti lọ pé ẹni tí kòrónà bá mú ṣùgbọ́n àyè mọ́sálásí èsìbí tá àmọ́ pàtì kìí ṣe bí tá àmọ́ yàn lódì ó dá mi lójú wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí kò ti lọ mọ́sálásí mọ́ lẹ́nu gbàtádàn orí bẹ̀rẹ̀ kìí ṣe gbogbo wọn ni ó padà sí mọ́sálásí torí ìbáradà tọ́lọ̀ ń bá ṣe ní jàmáà ẹ mọ́ ṣàkíyèsí kẹ́nìkọ̀kan fura sí rẹ̀ lẹ́nu ìgbà tí ò sí pà ń kójọ mọ́ ṣe ìbáradà sọ̀látù báyìí ibi tí lílẹ̀ ti bẹ́nìkọ̀ọ̀kan yóò ti mọ̀ tó ń gbà tí èèyàn bá jọ kójọpọ̀ síṣẹ́ eré ní tọ́lọ̀ ní àkójọpọ̀ ara tó máa yá ara tó máa gbá yágíyágí ẹwọ àwọn tí ń lọ́wọ́ ẹwọ sójà ẹwọ ọlọ́pàá tó bá kọ̀ nìkan yóò rí kankan tó bá kọ̀ nìkan nínú uniform ṣùgbọ́n tó ríra wọn tí wọ́n kó wọn lọ́wọ́ tí wọ́n sí wọn lọ́rùn tí ogun ni wọ́n sì ń lọ tó bá kọ̀ nìkan yóò rẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ táàríra èèyàn mọ́ yóò mọ ẹnìkọ̀ọ̀kan ìrẹ̀wẹ̀sì ó ba ìfàsẹ́yìn ó ba torí náà à ń gba àwọn aláṣẹ wa nímọ̀ràn gbogbo tó bá yẹ ká tẹ̀lé láti lọ lọ́mọ ìjọsìn fọlọ́hun létò lófin nílànà tàbírò òfin ní ṣe wá ká tẹ̀lé eléyìí ṣe pàtàkì pọ̀ jù torí àmọ̀gbà tá kúrò láyé ìgbà wo la fẹ́ yan rí ọlọ́run bá ló dìdà gbogbo mùsùlùmí èèyàn ọmọ ìyá mi tẹ́ ń gbọ́rọ̀ yìí ẹni tó jẹ́ wípé akíkandá kan sí ni tẹ́lẹ̀ ẹni tí mọ́sálásí ma ń yọ lọ́kàn tẹ́lẹ̀ náà ni tó jẹ́ pé nǹkan yìí ti kó bá púpọ̀ jù ó pa ká tún ara dì mú ká múra fún ìbáadà àsìkò tá ń sọ yìí nínú àánú ọlọ́run wa ta'ala a bá lọ sí kòńgẹ́ láti kọ́dìr ẹni tí ń bẹ lọ́run àti ẹni tí ń ṣe ó súnmọ́ kó jẹ́ pé ramadan ń lọ tán báyà ànígbòrò corona ẹ̀ covid-19 ànígbòrò ẹ̀mọ́ ó lè mọ́ tó ọlọ́run bá fẹ́ ká máa pèun ó fẹ́ ká máa bẹ̀un ó rọ ọlọ́run bá lọ́rùn láàrin kádìjú kálà mìmbẹ́ ìní gámi dọ́tà àìní wọ́n ti bà á ti há ìgbà yorùlọ́ min hali ìlà hali kákàn tẹ̀ mọ́ gbúrú ẹ̀mọ́ rárá kákàn gbọ́ pàwọn tó ti mú kódà wọn ti wòsàn kódà kìí ti pín wọ́n fún ọlọ́gùn kankan lò ṣùgbọ́n ọlọ́run bá máa fẹ́ ká gbìyànjú ṣáájú lára gbìyànjú tó ga jù ni pé ẹ máa bẹ̀mí ẹ gbogbo bíbẹ̀ tá ń bẹ yẹn àti tó ti kọjá lọ àti tá ń rankan níwájú pàfẹ́ bẹ lọ́hùn yóò fáńsà àǹfààní fún wa púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run nínú nǹkan tá a pè ní sákèsí ni wípé gbogbo ohun tá a ṣàlàyé nípa láìsí kọ́dírì yìí ẹ jẹ́ mọ̀ pé kò ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíín láwùjọ wa rárá àfi kí wọ́n tọ̀ga àfi kí wọ́n há envelope àfi kí wọ́n dárin àfi kí wọ́n dá wákà àfi kí wọ́n jó ní gbogbo àsìkò tí gbogbo àwọn èèyàn ń bẹ lọ́wọ́n bá tí wọ́n ń wá láìsí kọ́dírì táwọn èèyàn mómi lójú pé Ọlọ́run bá dákun ṣàánú Ọlọ́run gbàdúrà ọlọ́run ṣètò mi ní dáadáa àsìkò yìí àwọn èèyàn dá yẹyẹ lẹ̀ tí wọ́n pè ní lẹ́tùl kọ́dìrì mo máa ń pè wọ́n sákèèsí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tó bá jẹ́ pé wọ́n súnmọ́ tí wọ́n ti kú níbi irú pálapàla yìí ipe ẹ̀kọ́wó jọ tí mọ́sálásí lẹ fẹ́ parí ẹ sọ fáwọn pé ẹ fẹ́ kọ́ mọ́sálásí tẹbílẹ̀ ẹ̀kọ́ lẹ fẹ́ dálẹ̀ ẹ sọ fáwọn pé ẹ fẹ́ dálẹ̀ ẹ̀kọ́ ẹ pé ní tẹ́ fẹ́ ṣe gangan ẹ má pè ní láti kọ́dìrì torí pá ọ̀rọ̀ tó fẹ́lẹ́ tí òrin ilẹ̀ pàápàá tẹ́mọ mú wá ní wípé ibi táwọn ti rówó kójọ náà nù táwọn fi parí mọ́sálásí ibi mọ́lì nàbí ìbẹ̀rẹ̀ àwọn ti rówó kójọ táwọn ti ṣe nǹkan báyìí ẹ má pè bẹ́ẹ̀ mọ́ torí àdáparọ́ nímọ̀ jẹ́ fún gangan bó bá wù wọ́n wọn ànáwó bí wọ́n bá sì ná a ní bùkátà sí kápẹ́ àkíyèsí ara wa sí eléyìí dáadáa kásì tí wọ́n máa fi rinlẹ̀ mọ́ pé kò sí tó burú mbẹ̀ anábì sallallahu ta'ala sallam ìtìkáàfù ní máa wà látìgbà tí Ramadan bá ti di ogún yóò wọlé títí tí ìkọkànlélógún tí ó fi bá ní inú rẹ̀ títí Ramadan ó fi parí títí tó fi kúrò láyé tábá wá láǹṣẹ́ wà sí lànà anábì sallallahu ta'ala sallam táàfin lè yíjọ pé ìgbà tí a ń tara wa ni òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu ta'ala sallam tó wá sọ fún wa pé ẹ máa sọ wípé allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni wípé àdúrà tẹ́tù máa sí ó tún fún wa ní àdúrà táà máa sí fàyà ayọ́ al-muslimun ejìtẹ́hìdú fi háàrí laylatil mubarakati bis salati wà dùá kágbìyànjú lóru yìí ká máa ṣe sọ́lá ká máa ṣe dùá wal istighfar ká máa wọ́lọ́n bá ní aláforíjìn wal amali sọ́ọ̀lìà ẹni tó bá ti kàrẹ̀ sẹ́ni mímọ́ nìyẹn kámọ̀ sàwọn olóró tó pọ̀ fa iná ha fòrò sọ́tòlì ọmọrù ọlọ́run ló mọ aláfẹ́ kọ́dìrì kan tí ó lọ tó mi ò ní dé tọ́lọ́run fi gbẹ̀mí wa wà lè fọ́rọ̀sù látẹ̀dùn kìí sì ṣe gbogbo ògbà òun náà lèyìn ó lè máa bá ráǹfààní ìpàdé kìí ṣe gbogbo àwa tí àwa tá ń wa ẹni tó bá wà láyé ńgbà tí kọ́lọ́mà kó sàlékún gbígbàdúrà fún wa tí ní coronavirus bá lọ kọ́lọ́kọ́ mọ́ sí ní rọ́pò láburú subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ́ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin maghrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú. bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five uba bank Account name Muslim Community and Najat. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.